ẹ̀yin èèyàn mi yọ lágbára ọ̀ àfi sùúrù wà báwọn ìgbà ṣe máa ń sọ. ṣíṣíra <laughs> ah, ọmọ rí lórí íńtánẹ́ẹ̀tì ṣẹ́rí ìta tó fẹ́ ti Lizzy Anjorin àti àwọn ṣèpètẹ́rì hmm, ṣẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm, ọjọ́ máa bọ́ ṣe máa yanjú ẹ̀ but ó yẹ kí àwa náà kọ́ ó yẹ káwa náà rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀kọ́ wà ń nǹkan tí màá sọ ni wípé tí tí erin méjì bá ń jà koríko abẹ́ ẹ̀ ó yẹ kó ṣe náà máa ṣe kí ni ó máa fara kó nú ẹ̀ ṣe ara àwọn pípù tó sọ yẹn o yẹ kí àwọn náà ṣe kí ni ó yẹ kán jẹ ìyà ó yẹ kán sùn wọn so ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù nǹkan sọ̀rọ̀ kí síbẹ̀ hmm, ó náà lọ gbọ́ nǹkan tí ní Zanjori nǹkan tó sọ ó ẹ jẹ́ ká lọ gbọ́. ìyá yín ti lọ jí ninety thousand naira ìyá yín ti lọ jí góòlù sorry sorry sorry ìyá yín ti lọ jí góòlù o ṣẹpẹtẹrì mò ń wọ ẹdẹ ìwọ náà wà mí dẹ ṣebí wọn ló kọ́kọ́ update lọ́sàn adẹ̀rí tó lọ kọ́mẹ́ǹtì tó ní lórí adìtọ̀ gbẹngbẹngbẹngbẹngbẹ gbogbo ẹ̀ la rí àwa ń dórí ẹ ni ṣẹpẹtẹrì lórí adìtọ̀ gbẹngbẹngbẹngbẹngbẹ mo rí ẹ mo rí kọ́mẹ̀ntì ẹ ṣẹpẹtẹ́rì o ti fi péjì ẹ gist lover o kọ́kọ́ fi post o wá lọ kọ́mẹ̀ntì àwa ń ṣó ẹ ìwọ náà ń ṣọ́ wa àwa náà ń ṣó ẹ ṣẹpẹtẹ́rì ṣé o ò mọ̀ wípé gbogbo ayé máa mọ̀ pé wo ló set me up o ò mọ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ lénìí ah ó wá jẹ́ kí n rántí bó ṣe palẹ̀ mọ́ ẹ̀gbẹ̀gbẹ́ ẹ o the same concept gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ ah i see goal o oh. i see goal ṣebí na goal i see goal oh. o o le rè o oh. ojú olè wo <laughs> mo ti lọ wo mo jí bàbá le olè rè olè mo ti jí o i don go see goal o <laughs> see make i tell you how i take see the goal the person <laughs> the person wey get the goal the person dey sleep I come here kele kele kele kele kele. I enter the shop. I carry the gold. I steal am. As the person see me like this, the person come they shout. I say, ah, I think say na rubber band obo shepeteri. Una no they see the crowd. Shepeteri, you are not smart. Shepeteri, you are not smart. This afternoon, you updated. You can't comment. You can't put lonely at the top. Bang, bang, bang, bang, bang, bang. Me, I they watch you. As you self, they watch me. Secretary, you can't remind me how you take set up egbegbe. egbegbe. You know, saying at the same concept you do for me today. You know, say they say egbegbe, go exchange money. Me, I no go exchange money, oh. Na accessories, I go buy, yo. Oh. You know, say I be tailor. Na accessories, I go buy, yo. Oh. I bought the accessories last year november 17 when i reach my shop i go show you you know see all these secretary children them plenty everywhere i go buy the accessories 91,000 naira i collected the guy account details my husband helped me transfer the money i asked the guy did you see the money he said no i left i left for about two hours then after two hours i came back i asked him he said he has seen the money. I said, "Oh, And the guy gave me the accessories. In fact, I bought something from the other shop in front of the guy. That place, now accessories, no be clothes, then they sell for that place. So, oh. no be now accessories. All this, yes, up. Oh. All this, uh, you know, all this, uh, um, um, uh, all this collar, all these stones, where would they tack and all that. Now, now na tom jones be dat place o wey dem dey sell wedding accessories na dat place o oh. shey you understand dem don do everything wey dem don do as i con go there even me i don dey call one guy sef i think say na the guy i con dey i con see the guy i say come i don dey look for you sef The guy con tell me say him too don dey look for me I say wetin happen. He say the money where I transfer the other time. Say the money no go. I say why you no call me? The guy no talk. I say you for call me now. I say the money don go. I come ask am which month? The guy no remember the month. In dey do as if he no remember the month. And you know say me, I be very smart person. Very smart lady. I can't go because all the people who I do transaction with, everything where I buy that day, e dey my brain. I can't go check the dates. I saw the date. All this time, the guy don't dey gather them. He don't dey gather all Shepeteri members. Shey you understand? They don't they call my name. And me, if I wan go buy accessories like that, I they always cover my head. I dey I, you they see me now if I go buy. I don't tell una. Thank God say I don't tell una say I they dey zoo. I no fit do a ashewo like Shepeteri. I no fit sleep around with politicians. Money that is meant for development of the country. I cannot steal it. I cannot collect it from government. So I work and i no fit kill person go dey look for donations so i work i work so i no dey hide i dey always tell you guys how i dey take hustle immediately they don stripe me comot my hijab you know say they know say i dey use hijab They don stripe me eh, comot my hijab They come dey tell me make i sit down like am rubber i say no i no dey sit down the i come dey ask the guy say i pay you the money the guy say no i no pay am I tell her, I pay you the money. The guy said, no I said, okay. Make I call my husband. I call my husband. My husband can say, ah, we don't pay. we don't, how much is 91,000? My husband can't tell the guy, say, send me your account details. I will pay you 100,000 naira. If you see the 91,000 naira, then call me. Then tomorrow, I will check my account. I will print my statement of account. So when we see the money, you go refund my 100K. Now so the guy off in phone my husband called. dey called the guy on video call the guy no pick Now that time i know say something don't happen so dem wan treated me like i'm robber i know say na set up first thing that strike my mind is egbegbe because i remember say egbegbe go exchange money They can't talk say egbegbe can't exchange fake money that is how they carry egbegbe go prison the guy spent seven years the day wey they go release the guy dem come dey eh, straight straight They come they talk say eh the allegation where they take send the guy go seven years prison say now false allegation Now that time i come they start to talk i don't tell now. but when they all of them plenty oh they don't go arrange waiting where they go take born me They can't tell me say make i go out Then plenty you e get one woman where they don't they abuse they do i can't enter the woman shop i can't sit down i can't tell the woman i say you tell you dey talk say you steam shepeteri say me i snatch person husband i steal shebi you dey walk. why you go talk this kind thing shebi you dey walk. why you so because you call me husband snatcher now you won't kill me I be waiting. you won't do the woman can't change mouth i say the person shepeteri where you dey talk about she never come market come hustle ẹnu ṣé where you dey talk about never come market come hustle me i come market come hustle and una wan kill me una dem plenty oh, ah dem plenty ah you know say na set up dem plenty pieces dem plenty they are now telling me to go out i can't tell them say if i go out if anything happen to me you sef you no go go you know say me i know say na set up shey you understand. Four hours. I was there with them. Four, five hours I was there. They were videoing. They were coming. They were bragging. Ah! along ti mú. Team la làwọn o. Team Ẹnusó làwọn. O ni kúrò ń bí láàyè. O ní àwọn máa pa ni. Àwọn máa nà pa ni. Àwọn máa dáná sùn ni. They were doing all sort of things. And guess what? Phone meet off. Phone kejì tó wa lọ́wọ́ mi. Mo mú síta straight like this phone kejì tó wà lọ́wọ́ mi mo mú síta i did not bring out my second phone because they are ready to snatch anything from me there were many so i sat with those women there then my husband came after maybe four hours or thereabout my husband now asked him you purposely set my wife up if truly small small if truly this is not a setup when i asked you to send your account details why did you off the phone Why did you refuse to send your account details? Do you know how much I have transferred today? My husband called. dey tell him, This lover, let me set the record straight. Let me set the record straight. I pay 2 million naira per month for my orderly. I pay 2 million naira on orderly every month. The motor where I sit down so, this motor cost me 85 million naira. Let me set the record straight let me let me set that record straight this lover you are not smart this your setup is weak leave you don't understand this your setup is weak Shekpeteri this your setup is so weak that is Gaskia this setup is so weak don't forget that I I I I am a builder I am into properties shey you understand na hustle i dey hustle i no kill person and i no do ashewo Now my own shopping mall not be shopping complex my own personal shopping mall shey you understand i dey sell my market and today for nigeria if you never buy clothes from lizzie and Johnny, you never wear better clothes. go ask anybody oriental party where we do for oriental we paid five million naira five million naira cash for for for our our caterers no be all money oh for caterers to bring in your caterers at Oriental Hotel you have to pay five million naira and go and check out all the jewelry that I wore I don't think they sell such jewelry in Eko matter. go and check all my all my fabrics that I wore that one is too far Check Shekpeteri so na because of eighty-one thousand naira i remember that there was a time Ìyá said mo lọ seko dumata mo lọ jalè àti ìgbà yẹn ni mo ti mọ̀ pé tin set me up seko Ìyá Ìbàdàn sọ pé mo lọ seko dumata mo lọ jalè i still have the video ó ní mo lọ jalè níbẹ̀ ó ní mo lọ kó aṣọ níbẹ̀ slow down slow down ó ní mo lọ kó aṣọ níbẹ̀ Ìyá said it yàbàdàn said it then wọ́n gbé lady kan wá tracker ó ní mo lọ rob nìbàdàn pé mo lọ jalè nìbàdàn pé mo lọ rob bank àbí bẹ́ẹ̀ kọ́ àbí tracker ò sọ bẹ́ẹ̀ secretary you have done your worst because you cannot use Nigerian police for me because you cannot bring me down because I did not allow you to create ruckus in Lagos State I did not allow you to continue to use innocent Nigerians to do your foolish rally because I did not allow you to continue use angel's debt to collect donations. Secretary, you are pained that I'm exposing you. That your setup is a weak. It's as weak as fuck. Secretary, try again. 91K. I will bring out all my evidences. I will bring all the receipts. Time and date don't lie. Secretary, time and date don't lie. You know, it's quite unfortunate that you use Yoruba. Who is the now? Got a chef Tell me how many youths who want to work, how many celebrities who want to work. The same people when they bring celebrities to come and beg for money on social media. Secretary, that is where you make your money. 70 30. But now I went to market to go and do my own business because I cannot sleep around with politicians like you, Shepeteri. Slow down. Abi, because you did not know where I'm making it. Shepeteri, wàá jẹ ìyà tọmọtọmọ ẹ. Ọ̀run á fi ẹ́ ṣẹ̀sín. Àti wo àtàwọn to ń atenu àtẹnu ati àti gbogbo yín pátápátá, gbogbo ẹ̀dá tó bá yín post, to kọ́mẹ́ǹtì. Bi ògo bá ń jẹ́ ti Ọlọ́run tẹ bá ń rìn lórí iyẹ̀pẹ̀ ọmọ aráyé ò ní kí yín kú oríire gbogbo yín pátá àdàbí mo máa gbé àdàbí jáde ní alẹ́ ọ̀la mi ò dẹ̀ ní ṣe nílé i'm going to bring out àdàbí tomorrow gbogbo ẹ̀dá tó ṣe fídíò tó post ẹ̀ gbogbo yín tẹ́ rì sí ẹ̀ gbogbo yín tẹ́ ẹ ṣe gbogbo yín pátápátá máa gbé àdàbí wá fún yín you can hear those people saying ninety thousand naira yes lover from ninety thousand naira you now turn you now turn me to gold that I stole a gold Shepeteri how come you are the first person that updated if it was not a setup from you how come you are the first person that updated Shepeteri how come Shepeteri you use your real account to comment on that if you don't know Then, if it was not a setup, how come 90,000 naira that I've paid since November 17 become something that they wanted to burn me? Really? Really? Secretary, ìwọ kan náà yìí ni. Ikú bàbá Sùwé òṣè yẹn. Ẹgbẹ̀gbẹ́ òṣè shenye. Name it. Ìjẹ̀gbá òṣè shenye wo iye yorùbá tó ti mú wálẹ̀ hmm, o mọ nǹkan kan o mọ nǹkan kan ṣẹpẹtẹrì o mọ nǹkan kan mo sọ fún ẹ mo sọ fún ẹ ẹ o mọ pọlọ́n ló ní kí n dòtítọ́ mẹ́rù mi for you ṣẹpẹtẹrì to have gone this far to do this kind of setup imagine that is why I used to tell you youth be a good youth be a good youth imagine tó bá jẹ́ pé mo ti jalè rí imagine tó bá jẹ́ pé mo máa ń lọ sí club èmi tí mo wà nínú latest moto Moto tí mo wà nínú ẹ̀ is the latest moto tí a rọ̀bà tí a rọ̀bà ní mọ́tò tí mo wà nínú ẹ̀ yìí èmi tí mo ní oddly màá wá lọ sáàrin ọjà màá wá lọ jí ninety thousand naira ṣẹpẹtẹ́rì My God is bigger than your God. Yasin. No wonder. Tọ́n bá sọ pé ká ṣe dáadáa. A ṣe nítorí a ṣe torí ọ̀la wa ni. Ṣẹpẹtẹ́rì. Nígbà tí mò ń sọ̀rọ̀ Adédọ́là lánàá. Pò mọ̀ nípa ẹ̀. O tiẹ̀ jẹ́ kó pẹ́. Àbí bẹ́ẹ̀ ṣe sọ pé mo jí mọ́tò kan nìyẹn. Lizzie tẹ ló jí mọ́tò lánàá. Àbí mọ́tò bóyá eight something or one million naira ẹ mú ẹ yọ ẹ yọ iye millions ẹ yọ yeah yeah follow this truck yeah yeah yeah ẹ yọ iye truck yẹn nínú mọ́tò àríkẹ́ lásán tí ò tí kan mọ́tò ọba ọba ṣetán má kù àbí ṣẹpẹtẹrì you still remain pathetic tenant you remain a pathetic tenant and I remain the landlord ṣé ti rí I'm just glad. I'm just glad that I've been a strong warrior. Because tó bá jẹ́ pé lọ mú mi mo lọ bẹ̀bẹ̀ ni. The same setup lẹ ṣe fún Jẹ̀gbá. The same setup lẹ ṣe fún Ìjẹ̀gbá. The only mistake Ìjẹ̀gbá did was he was begging when he did not even offended you guys. He was begging. The same thing you wanted to force me but warrior ni mi, Mo ati àtijọ́ tí Ìyá Ìbàdàn ti sọ mi jà mi. That statement remain in my heart pé mo jalè láàrin Èkó Ìdúmàtà èmi ọ̀n mo ní èmi tí mo ń talẹ̀ go and ask people that buy properties from me tell them that how much is Lizzy Anjorin's property per plot go and ask them the list of my property per plot don't let me just mention I don't want to mention I don't want to mention if anything happens to me emu mú ṣẹpẹtẹrì I keep saying this if anything because tí ò bá sí pé ṣẹpẹtẹrì ò rọ́nà gbà kí la mọ̀ tí ò bá ṣe go and the cheapest property that I have on sales o go and ask people since I've been selling properties I have never collected money from anybody without giving them their property since I've been doing Asoebi there are some families that they used to give me clothes for 200 people 500 people this lady the, this lady that did camera 360 for me, the lady that did camera 360 on my party, I challenged her. If anybody knows her, ask her. Two days after our event, she met me in one event and she saw me supplying 1,000 pieces clothes. The lady that did my 360 on my party, she saw me. She saw it. I delivered 1,000 pieces of fabrics. She saw me, that the lady was there. I could remember Macaroni too was there. Yes, Macaroni too was in the event. That was the event I met Macaroni for the first time in my history. Yes, all the uh, giveaway that they did in that party. I was giving one. I was giving a contract of small small I was given a contract of 1,000 fabrics to deliver. So me, that all my life, all my life, I single-handedly sent myself to primary school, secondary school, college of education, polytechnic, university, all alone. All alone. After my university, I came down to Lagos, hustle all alone, where I met my mini-god, Are. all my life èmi tí mi ò kí ń copy yín tó bá ti ṣẹpẹtẹ you are not smart you are not smart ninety thousand naira that is too cheap that is too cheap that is too cheap I could remember there was a day someone bought gold from me and the person stole the gold the person stole the gold and I was forced to buy another gold I told the lady, I said, no problem. If truly you cannot find this gold, I will buy another one. I bought another gold. <laughs> I sent it to her. I went back to my I went back to my to my to my village. I sent the gold back to the lady. I went back to my village. I went back to my village and I saw my gold. I saw my gold. Shepeteri, forget it. This Lagos, we will not allow you to destroy it. We will not allow you to destroy the life of the youth. We will not allow you. I personally, I personally, I will never allow you to destroy this Lagos. Just here, I will not allow you to, to destroy the life of the youth. Imagine painting someone that has worked so hard that he went to Eko. So where do they sell gold? where do where is the place they sell gold at Ekodumata? Eh? Where do they sell gold? Do they actually sell gold at Ekodumata? Shekpeteri. An average smart person will know this is a setup from you. Just lover. Yes. This is a setup from you. An average person will know. Am I worried? gbogbo àwọn ẹni mo máa yanjú, I má worry. An average person will know that you, just lover. When I tell people that <clears throat> You are not helping Nigerians. You are here to share donations. I told them. So where <clears throat> do they sell gold at Tom Jones? Do, do they sell gold at Tom Jones? Do they sell gold there? Because that place is Tom Jones, where we buy wedding materials. All this, uh, all this, uh, eh, para para, uh, eh, this thing, gold, um, para para stones we want to use for some uh, you know some clothes not some grounded clothes oh if you want to do wedding gown because i do wedding gown i do wedding gown so it depends on the the money on the bride uh, the money the bride is paying so i cannot go to a Kodumata to go and buy accessories in peace abi secretary how come you were the first person that posted how come you know the story so quick if you are not behind it if you are not behind it. Like I said, when people say I should keep quiet, Shepeteri, imagine if I had keep, uh, kept quiet. Imagine what would have, what you would have done. You would have you would have set me up like Baba Ijegba or set me up like Egbegbe. But you know, you know that I, I do talk. That is why you want them to mop me and burnt my enemy. Abi, Shepeteri lover, you failed again. You failed again. You failed. Like I said, if anything happens to me, old Shepeteri, Enu Isho, hold all of them very, very, very well. I said it. I said, you are now waiting. You are now waiting. You cannot post with this lover. You now use one uh, one page on Instagram to post first. Abi? An average smart person will know that you are behind that setup. An average person will know you are the behind, you are the one behind it. Ah, this lover, how come you updated and you did not post the video? Because you know, you know you are behind it. You are behind it. You are behind, you are behind it. You see that the setup you did for me 2019, that is how you guys wrote petition to Saudi that I am bringing cocaine. Eh? when I was saying this thing, nobody cares. Nobody cares. Ṣẹpẹtẹrì Yasin. Ìgègè ló ń lékè ẹrù. Àdàbí. Ìwọ wàá ṣẹ̀sín Lori koni. lórí ìkànnì yìí. Wàá fowó wàá Go and rewatch that video they posted. You will know it's a setup. Go and re I challenge all of you. Shebi this lover has posted it. Go and rewatch it. You will know it's a setup. But they were not smart. They wanted to paint it that I stole gold. At the same time, they were forced to say 90,000 naira. Ah, oh, le law, oh, le law, 90,000 naira. So he owe me. And that market, I have almost four mobile police waiting for me. Because I want to go and do my business. They don't need to follow me around. And nobody can stop because èmi ò lè I cannot become a beggar and a destroyer like you, Shepeteri. I cannot become a destroyer like you. I cannot use people's debt for donation. I cannot go to people's, uh, I cannot go to where they sell uh, uh, casket to go and be dancing. This is, this is, this is me. There is no crime. There is no crime in me walking because I don't want to end up on streets. I don't want people to carry me at my old age to come and beg for money. Shegbeteri, is that a crime? Thank God. You were the one that saw me last covering my head. The second one. That was the reason why you told them to remove my hijab. Because you've told them how I used to dress. Is today Eh? Shagwater, you failed again. But you were not still smart. They were saying 90. You guys, I challenge you, go and rewatch the video. Go and rewatch the video. They were talking about 90,000 naira. Abi, my next show, I'll bring out the video. I will analyze the video for you one by one. I will They were telling me to go out. They were telling me to go out so that they can do their worst. But I am too smart. Ah, Jekwetel, you failed. This is a high opener. Yes, this this speaks a lot. This speaks a lot. This shows how failed this country is. This it shows because I've been saying this that Shekpeteri wanted to kill me. Shekpeteri is after my life. Enusho, you brought Enusho, you failed. Brought Adedola, failed brought uh, so many people. You failed. You brought so many people. You failed. You staged series of shows. Eh, any tó bá ń wò mí ẹjọ́, ẹ mi wá show ibi tọ́n ti ní mo lọ jalè ní Ìbàdàn. Ẹ bá ń wá Have you for have you forgotten? Wọ́n ní mo jalè ni Ìbàdàn. Ibi tẹ́ ti máa mọ̀ pé gbogbo show ti àwọn Esabod ń it was Shekpeteri that was giving them the script àbí ṣé script tí wọ́n kọ fún yín pé mo lọ jalè nìbàdàn wọ́n rí mi lẹ́nu ọ̀nà báǹkì mo wá gbébọn nígbà yẹn báǹkì yẹn kíní kan lórúkọ ẹ̀ sí náà the same script ó tún yá o wọ́n ní mo jalè ní Kútọ́nù mò ń ṣáàmù rọ̀bà àbí ẹ máa worú olórí burúkú àlùfọ́ lójú àlùpa àlùyáwèrè olórí burúkú ọmọ olè olè ìwé wọn ọ̀ka go and check all these people they've not been to school they've not learned any handwork They've not done any business. They've not succeeded in anything they laid their hand on. I told you they are enemy of our country. These people, they will ruin the life of the youth. But nobody care to listen. As you can see, how many youths we want to work? How many youths want to go to market and witness what happened to me today? How many you are busy creating more jobless youth and you blame everything on government? abi even if the money is one billion you open my hijab if it was not a setup you open my hijab you saw my face and you all know my what if it is not a setup here if it is not a setup but because it's a setup you don't understand you guys were shouting abi because it's a setup yeah you wanted to ridicule me because of ninety thousand naira and at the end of the day this lover Shepeteri you now look at the video you are oh ẹ bá ti sọ pé gold ló gbé oh you guys shouldn't have been mentioning ninety thousand ah you guys would have been saying eh, gold gold gold ah no nobody will believe us about ninety thousand naira let let's let's put headline of she stole a gold Shepeteri go and ask go and check the price of jewelry that I use. Go and even my jewelries. I do more of twenty two carat. So it's me that will now go to Tom Jones where they are selling uh, uh, wedding materials. Abby. where they sell, Abby. that place is not Tom Jones. Can't you guys see video of uh, accessories? All these uh, capes, all these, can't you guys see the, the capes in that video? Eh? Today oh, is today. Ah, I'm wearing the same cloth, oh. The cloth is still on me. I went to go and deliver. everything that I bought today, I still went to go, ah, because, you know, I went to go and deliver. I, you know, I have a, eh, I have place that I, I, I have a lot of um, tailors. We do finishing at home. But I have company that I sew clothes. That we have plenty tailors. I have maybe two, three tailors at home. But those ones are not. I have bigger place that we sew clothes. So there are times when I want to design, I, I buy my material. I go to I go to any market in the old world. I go to anywhere in the old world. I go to anywhere. I cannot stay now. I cannot I cannot I cannot live fake life like Shekpeteri. I cannot live fake life. I cannot live fake life like this lover. I cannot use people's children's debt to be collecting donations. I cannot I cannot create a group to employ the youth. and and. I'm make them to become miserable i can't there is dignity in labor this is my labor shekpeteri thank you for selling my image to the world once again at least the whole world can see that i worked i don't fake it the whole world even at tom jones today at tom jones today they will know that i am not a fake person i act what i preach I have told you guys that I work. I have told you guys that I disguise to market to buy market. I have told you so many times. I am not a lazy type. I am not the woman that will be doing ba to be fucking man in the morning, in the evening, in the afternoon. I am not that type of girl. I am not. I work. What happened today, Secretary? I will count it as an I will count it as hazard of my of my of my hustle. You don't understand? But jungle justice, jungle justice, because what they did to, to me today is jungle justice. Secretary, you now plan issue of junk this way, this way, this way. No, okay, be fast, Sha. No, now we're supposed to run that place. Be fast, please. I need to meet up to deliver the other clothes. And if the madam sleep now, nah, go still come tomorrow morning. Today now, no fit do my business. Please be fast, be fast, be fast. ṣó ti yé so hazard iṣẹ́ ti Oh, nìyẹn go go. please lẹ́ni ngbà tí nígbà tó fẹ́ hold me to ransom I told them I am working I am working video me you are free Shebi want to they were many, they were videoing me. Ah, no, no, no, no, no. Yoruba, Yoruba ti lọ. Yoruba community is gone. Ah, the life of the youth is gone, is perished. Yoruba has missed it. Epa, epa ripa. All these Igbo billionaires, if you see them where they are hustling, if you see them where they are hawk, where they are walking. all these Igbo billionaires, all these Igbo billionaires that buy all all the, eh, all uh, wetin dem dey call them, banana island lekki if you see where they are hustling wetin consign them? Now more igbo go enter lagos today They sell pure water the following year e don't open shop the following year e don't become billionaire but yoruba people our own is to be sleeping around our own is to to get hold and they will carry them to come and be begging for money on social media. we've lost it. Thank you for Shekpeteri. Thank you. You think you want to disgrace me? Oh, you can't disgrace me. You can't. You can't. You still give me another platform to preach what I've been preaching. Hmm? You gave me platform. You don't understand? We will bring all the cases of all these people all this issue of uh, this we will bring all the cases careful hon please you know sir we will bring everything and we analyze all the thief all the arm robber shehenu show i will continue with your case i will continue i will continue i will continue because thank god because the day secretary the day you wanted to do baba ijegba own that one was begging that one mumu was much he was begging it was that begging that sent him to prison the day they, they did the same thing for Seun Egbegbe that guy was begging the same concept i think the guy went to go and exchange money and they said the guy came with fake money pa pa pa they packaged the guy prison seven years and that is the same thing they were telling me to sit down to sit down to do this secretary you failed and you just blow yourself you blow yourself up you shot yourself. Chepeteri, you, you shot yourself. This time around, you shot yourself. You want to disgrace me. But forget, my grace is too big. You don't understand? My grace is too big. Because at least people that witness it will still come out. And if they don't come out, I will analyze the video. I will analyze the video, all the videos. I will analyze it. You don't understand? They will come out. You know me now. You want to divert me from Enu showcase. Shepeteri, you want to divert me from stopping you to collect donation. Abi, to be using the poor children for rally. Have you forgotten you did the same thing to me now? The last court you guys went to. I wasn't in the I wasn't in that court. They were shouting ole ole ole. I will tender everything. I will show thank you. You see, guys, one thing is that hey eh, he's a survivor of the fittest it is a survivor of the fittest You don't understand Abby. so i know, i know. argue o say i steal oh, she be not good. i steal no wala. i don't hear you for those of you that wants to buy jewelry hmm? as from tomorrow i will be displaying some jewelry where we steal so you know saying as stolen jewelry it go cheap well well and some stolen fabrics will one go cheap well well shey you understand who analyse it ah just lover you failed This time around you failed you failed you failed you failed you fail woefully you fail woefully you fail woefully you fail woefully I was in that shop. Really? I am begging for the first time to steal money. Ẹ ò lè parọ́. Yẹpẹtẹ̀rí wà ń bí. I was in that shop. You were begging for the first time. Ah, no be arm robber. Where steal gold for Tom Jones. Tom Jones so dem dey sell gold. Why I no go beg? Person steal gold, you e no go beg. Eh? Through the comment section, you go no say na set up if you see the way where this lover dey post them, you go know say na set up unlike this lover this lover no want do the breaking news she can't carry another fake account go post Now you i the wait for this lover Now you i the wait for na you i the wait for you know say this time around eh Now you i the wait for na tom jones dem dey sell gold guys join me soon ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ mo fẹ́ lọ deliver àwọn ẹrù ah someone is what will i do now that is what we've been facing i told you this is what we've been facing for the past 20 years in that film industry a lot of people has left some are you know, wrecked. A lot has happened. A lot has happened. I've told you, this is what we've been facing in that film industry. Ah. When they said Baba, Baba Suwe carried cocaine. maybe you saw what happened now. They gave him drink. Small, small, small, small. I beg. I don't want to talk. No, Wala. Maybe they gave him drink. At the end of the day, they said they could not find who, who wrote the petition, who gave false alarm to NAF, uh, eh, to kí ló ń pa cocaine, NDLA, who gave the false alarm to NDLA. The same thing Angel that buy small baby make that motoko before we go. Other other oddly they follow us. Don't worry. Hmm? Guys, Who, who, who, who wrote that peti uh, eh, petition? Eh? Who wrote the petition that make NDLA to come and carry Dada, to come and carry Angel that died? Who wrote the petition? Who wrote the petition? Secretary, the Dada on where you do, he never reach you. The same thing you did. Pikin wey person wey no dey Nigeria, he talks say na him kpai. Person wey die for Lagos the same concept eh the same concept imagine numbers of people imagine gallons of or loads of gallons of blood in your hand this lover eh this lover he paying you you no see donation again no donation oh no donation everybody go work yasin abuse me i no kuku tell you shebi na tom jones i go carry gold no wahala if na tom jones i go carry gold no wahala na true you steal abi you no steal i steal oluwa mi i steal i stealing stolen stolen stolen stolo na gold you carry abi na fabric eh abi na wetin dem dey call am wetin we dey call am eh all this worobo accessories you go buy my lord no be accessory i go buy o na gold you know say tom jones na gold dem dey sell there so that gold plenty for ikoedu matter where we dey buy accessories so i come say make i pack small shey una don dey okay now